إذ استسقى موسى لقومه فقل انبئوني عصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعتدوا وإذ قلتم يا موسى لن نقبض على طعام واحد ودع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقرها وكفائها وطوفها وعلفها ورفقها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير ابتغوا مصرا فإن لكم ما سألتم ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعلمون إن الذين آمنوا والذين هادوا والنصارى الصالحين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم من ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إذ أخذنا ميثاقهم ورفعنا

السبت فقلنا لهم كلوا حيرة خاسئين وجعلناها نكالا لما بين يديها وما خلفها وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين نعم. الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí kádàrá orí oṣù Ramadan kádàrá àdìgbọ́wà bákan náà ẹ̀kọ́ tí àwọn fàáyé lè tó wà nínú oṣù náà fún wa ní ìgbàláyè láti máa pa àwọn ọkọ ẹ̀ yọlọ́mọba subhanahu wa ta'ala ó mọ́ṣálá ìgbà àwọn ẹ̀kọ́ iná ní ìjọsìn àwọn wa àgbọ́yé àti àmúlò àwọn ẹ̀kọ́ náà yọlọ́mọba dídá wa òṣìṣẹ́ wa ní ọ̀sọ́ rahmatihi ọwọ́ ọmọọmọ ní ní tẹ̀síwájú súnrọ̀ tó bá kọ́ lẹ́yìn láti akọ́rọ̀ àlékún ìkẹ́ àlékún ìjọ fún anábọ̀ Muhammad صلى الله عليه وآله وسلم إن ترى لكم ترى لي أو صحابة آياتي أتدرو إن الآية 63 إذا تقرأ فسقى بالله من الشيطان الرجيم وإن أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ajẹ́pọ̀ yẹ wáyé pé àwọn bàbá ìsìlámù ọlọ́run bá ní kí àlùfẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ kó rán àwọn àrọmọdọ́mọ wọn létí nǹkan tí ọlọ́run ọba èyí tó ṣe fún àwọn babalá látara wípé ọlọ́run ọba gbé òkè ńlá ó gbé wá sí ìgbèrí wọn ó súnmọ́ wọn pẹ́kípẹ́kí ọ̀dọ́nù ọ̀nà òwò àtọ̀gbè wọ́n sì rò wípé òkè yìí náà nǹkan tí ó pa àwọn ẹ̀rí bí wọ́n ṣe máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ tó bá jẹ́ olùyàpọ̀ ọlọ́run láti wọ́n máa ní kó túbá túbá kò jù kí wọ́n máa ń sáàpù kó wá pé accident fẹ́ ṣẹlẹ̀ tó wà ní àárọ̀ ah, túbá ọlọ́run tó ẹ̀rí pé bó lè sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bá tó lè là níbi accident rẹ̀ ṣùgbọ́n ìdí ẹ̀ túmọ̀ sí pé kò lè padà sí àríwá rẹ̀ kò padà bẹ̀ nígbà kìí ṣe wípé ìpa ọlọ́run ọba ni ló sùn débi títúbà yìí nílò ìlú sílẹ̀ sí àwọn bàdé ìsìnkú níbi àyà yìí ọlọ́run bá ní adé nígbà tàbí adé pẹ̀lú wọn ọ̀rọ̀ fàánà fọ ọmọ tó agbé òkè ńlá agbé sí ibi orí wọn wọn sọ fún pé kó tó máa àtẹ ìdákùn wà ìtọ́nà ọba fún àwọn ibi sí tarot àti àwọn ìdájọ́ tó wà mẹ́ àti pé kẹ́ wọnú ìlú sójàdà níforíkalẹ̀ ẹ̀tẹ̀lé nǹkan ẹ̀ ẹ̀tẹ̀ láṣẹ pàpáyé ẹlò nǹkan tẹ́lẹ̀ gẹ́bà sí mọ́ ń sọ àwọn Yẹhudi wọ́n ní ìmọ̀ ṣùgbọ́n wọn lò àwọn Yẹhudi wọ́n ní ìmọ̀ ṣùgbọ́n wọn lò fásada min ulama'ina ọ̀fí ìṣàbà wọn ní Yẹhudi gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé onílẹ̀ bá ní ìmọ̀ tí ò bá lò ó àpéjúwe ọmọ ẹ̀yà àwọn Yẹhudi àfijọ́ rẹ̀ àwọn Yẹhudi ní àtìmọ́ ọlọ́dọ̀kúrú mọ́ àtẹ̀lẹ́kùn ìdókúwa ní táwọn ọlọ́wọ́ bá fún ẹ̀dìrọ̀ mọ́ ẹ̀tẹ̀lé àṣẹ ni àṣàlàyé lè ní kíkún nídàlẹ́kùn ti òkúta lọ wọ́n tó kúrú máa fi ọlọ́wọ́ bá ní in tó ń bẹ nínú tí làtà fún yìí ẹ máa kà á kẹ́lẹ̀ wà lò wọ́n tó kúrú máa fi in tó ń bẹ nínú tí làtà fún yìí ẹ máa kà á kẹ́lẹ̀ máa lò ó kúrú ó lábàá fi yìí wọ́n àmàlò bí àwọn fún onímọ̀ tafsir wọ́n ní túnbọ̀ rí pé in tó ń bẹ níbẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ máa ṣàgbéyẹ̀wò rẹ̀ kẹ́ ẹ wá máa fi ṣe iṣẹ́ sí i ẹ jẹ́ pé nǹkan méjì ó ní gbèsè tá a jẹ lórí àwọn tírà wọn tó bàbá Allah subhanahu wa ta'ala pàápàá jùlọ al-Qur'an al-Karim ó jẹ́ pé òun nìkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní kó fáwọn wọn kúrú kíkà rẹ̀ àdìmọ́mí bẹ̀rẹ̀ kẹsí rahimahulá ó ní túnmọ̀ wá kúrò máa fi ó ní àfáwà abúlé àríyá rahimahulá ọ̀tá àwọn ọ̀rọ̀bí ó ní túnmọ̀ náà pé kíkọ̀rọ̀ ó máa fi tàwọ̀rọ̀ ẹmẹ́ kàǹkà tí ń bẹ nínú àtàwọ̀rọ̀ wà àmàlú bí kẹ́ẹ̀dẹ̀ máa fi ṣe iṣẹ́ sí ó túnmọ̀ sí pé nǹkan méjì kíkà Al-Qur'an ní tó jẹ́ ojú sí wa àwọn tàjẹ́mùsùn ilé ìgbésẹ̀ pé ní Ramadan nìkan ìrọ̀mọ̀dán ló fi gbọ́ ìrọ̀mọ̀dán nígbà tí Ramadan wà àti ìgbà tí ò sí Ramadan wọ́n ní àfáwà Qatada rahim Allah ta'ala a máa ń gbọ́ Qatada Qatada Qatada nínú àwọn ìṣòro wọ́n ní kí ló ń parí Qur'an ní àárín ọjọ́ méjì nígbà tí ò sí Ramadan àrọ́jọ́rẹ́ lọ́jọ́rẹ́ ní àfọwọ́ ọ̀tàbà ọmọ ọlọ́ọ̀tààrà ilé tí máa ń parí òdìdí àlùkùránì fi ń gọ́ èrè rọmọdán nígbà tó sọ rọmọdán wọ́n fún rọmọdán tó bá dínú rọmọdán àfọwọ́ ọ̀tàbà ọmọ ọlọ́ọ̀tààrà ilé ń parí àlùkùránì láàrin ọjọ́ mẹ́ta níbi ọwọ́ last ten days afọwọ́ kọtọ́rọ̀ rahimahullah ta'ala yóò ka kùránì ẹ̀yọ̀ ọ̀gbìn ojúmọ́ kan. ẹ̀fàlà sẹ́mi pé ó ti ta wà ó ti bá nìyẹn ó ti bá rẹ ìgbà tí ó sọ̀rọ̀ mọ̀dọ́ àdéhùn ìjọba kan kùránì sábà ìyá sùnú wà. ọlọ́méje ni àfọ̀ ka ògidà kùránì láti fàtíà ní sọ́tún tó bá ti wá wọnú Ramadan àwọn twenty days àkọ́kọ́ lórí pé láàrin ọdún mẹ́ta kò para yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn sálàfin sọ́ọ́lẹ̀ eléyìí tí àmúsábà mẹ́nubà ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí mọ́mọ́ Abu Hanifa mọ́mọ́ ọ̀tàrà wọ́n mọ́mọ́ Abu Hanifa wọ̀ṣáfìlì wàhánà wọn lọ́wọ́ tààrà nǹkan kan lọ́dọ̀ lọ́wọ́ parí Ramadan sixty Quran ni wọ́n rẹ̀ Ramadan mọ́mọ́ Abu Hanifa rahimahullah ta'ala wọ́n gẹ́ ìròyìn ní àwọn tí wọ́n ti lọ kíka àwọn tíra ara àṣẹtọ́nà bá pa àwọn bàbá ìṣẹ̀lẹ̀ ọ̀bùdá àwọn àṣẹ kíkọrọ owó má fi tọrọ ẹmọ ẹ̀ka tí bẹ nínú tọrọ kẹlẹ̀ máa fi ṣiṣẹ́ sí so ìwà tó jẹ́ mùsùlùmí náà tó fẹ́ jọ àwọn Yẹ̀húdí ó mọ̀ ẹ̀ka àrùn ó tún pa mọ̀ nínú ọlọ́run bá ní kó ló máa àti iná kò ní kú wá ẹ dìrọ̀ mú nǹkan ta fún yín níta láṣẹ ẹbẹ ẹṣẹ pẹ̀lú ẹ wá sí kó ló máa fi ẹ máa kà á lákàtúkà làálùyàwó tàtàkù ẹ bá ti ń ka Qur'an ẹ ń ka ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ní àkàtúkà ẹ kàn ní ìpayà ọlọ́run ọba tẹ́ntẹ́lẹ́ nǹkan tàà fún yín láàrínlẹ́kùn tẹ̀tẹ̀kùn ìyá ní ẹ̀ẹ́dẹ̀ ẹ̀dì ẹni tí ó di olùpayà Allah subhanahu wa ta'ala ajẹ́ wípé nínú ọ̀nà tí ẹ̀mọ́ ń gbà fi lékún nínú yìí máa ń yà ti pa ọlọ́run ọba kò náà ní kí ẹ̀mọ́ ta ọlọ́run ọba kí ẹ̀ lè máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn nǹkan tí ó ń bẹ níbẹ̀ nínú àwọn ìpalà àṣẹ tọ́lọ̀ ọba tó bá pa subhanahu wa ta'ala àwọn màá ń sọ̀rọ̀ yìí ọlọ́run ọba sọ̀rọ̀ yìí fún mi ǹjẹ́ emir sọ ìdánilẹ́kọ̀ọ́ tọ́lọ pé wọ́n forí kalẹ̀ pẹ̀lú kí ṣík pẹ̀lú abala kan wọ́n ń wókè pẹ̀lú kí ní ṣík àwọn wọ́n wókè pẹ̀lú abala abala kan nínú àwọn ọlọ́run ọba ọlọ́run ọba ó gbé òkè yẹn ó gbé kúrò fún wọn kò jẹ́ púpọ̀ yẹn wọ́n bá ń sọ pé àádá khayru wa afdalus sujud wọ́n ni tí a nínú foríkàlẹ̀ táwọn foríkàlẹ̀ yìí wọ́n ló dáa jù nínú foríkàlẹ̀ tí a lè foríkàlẹ̀ náà nínú foríkàlẹ̀ yìí pé ó sì àdúrà ẹbọ àbí àdúrà àdádálẹ̀ tí ọlọ́run bá wá fi ṣe kò ń gẹ gbígbà yóò wá rò pé ẹ bá sọ pé àdúrà tó ń ṣe àdúrà bídí àlẹ́ ìpínlẹ̀ mẹ́bàá mi sọ tí ẹ máa dúró nǹkan tí mo ti fi gbà lọ́dọ̀ ọlọ́run tó pé yẹn fi àdúrà gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run bá àbí pé yẹn fi àdúrà béèrè kan lọ́wọ́ ọlọ́run bá ọlọ́run bá ṣe nǹkan yẹn kò túmọ̀ sí pé nǹkan ò ṣe yẹn kò lẹ́tọ̀ọ́ lẹ́yìn alábìsílá sọ fún wa pé ìdàrọ àyíká mọ tó bá rí Ọlọ́run ọba yóò tẹlẹ àbùdá ó ń fún ẹrú pẹ̀lú nǹkan àlàmà àṣíyàtì tẹrù yẹn sì wà lórí ìyapọ̀ Ọlọ́run lórí àdúrà ẹbọ lórí àdúrà bídà àbúrúṣe sí kan tí ó dá wọn tó wọn ti oore sí fàálà annahu al-idraj lọmọ yìí àwọn ọ̀tá ara aláṣọ ìgbèrè orí ẹ̀jẹ̀ ni àwọn ọmọ aláàbò náà yorùbá kọlọ̀kọ́ mọ́ sí bẹ́ẹ̀ fún mi ìfèrè tó ń bẹ lọ́wọ́ bá ẹlẹ́bọ tó ń bẹ lọ́wọ́ bá oníbídà tó ń fi bídà àsàlátù sẹ́tì sẹ́tì tó fi bẹ lọ́wọ́ bá ọlọ́wọ́ bá wá gba àdúrà rẹ̀ tó wá sọ tẹ́yìn wá sọ pé nǹkan yẹn bídà ẹ̀rí ó sọ tí èèyàn bá sí tọ́ da òun ò ṣe kí ni o òun ti gba orí ó sàwọn ìwúlò ọ̀nà olùsọ pé eléyìí ni ìran sùdúùd èyí tó káfí abala oríkẹlẹ̀ àpapọ̀ abala oríkẹlẹ̀ àpapọ̀ oríkẹlẹ̀ ẹ̀rí pẹ̀lú àmì ànáhàlù alìnàdọ̀ ilà sàmà ìsàrà ẹ̀rí pé nǹkan fún ní wá gbé àbúdọ̀ mọ́ ẹrú sẹ́mẹ̀ àwọn ìran pé ìṣesí àwọn ẹ̀rọ à ń kírun lọ́wọ́ wọ́n á wo sẹ́mẹ̀ níbi sọ́dọ̀ àkàrọ̀ sílẹ̀ ṣọlọ́bà sọ́lá àlàsọ́lá ní ṣé àwọn èèyàn yìí wọ́n bẹ̀rù wípé Allah subhanahu wa ta'ala jẹ́ ìpájú ọdẹ gan àti ìgbà torí pé àwọn èèyàn jí àwọn ni wọ́n kọ́ ní irú ìran ìbáàdìbà ẹ̀rẹ̀ rí mẹ́rin pẹ̀lú sọ́lá àlàsọ́lá ó máa ń fẹ́ yapa ìṣesí àwọn ìyàwó ìwọ̀ nìṣọ́ so kò sí nínú ẹ̀kọ́ Islam kéèyàn máa kírun ó máa wo sọ́mọ́ akálàṣe kéèyàn máa ṣe dùá ó lè ṣùgbọ́n fi sọ́lá níbi ìrún àbúrò dojú sí òkè àtúnṣàlọ́ àwọn ìyàwó dìgbà tí wọ́n rí pé àwọn forí kalẹ̀ báyìí ọlọ́run ọba gbé òkè yẹn kúrò fún wọn wọ́n bá rò wípé ìtàwọn ṣe ìbáàdà kan tó dànù ọlọ́run ọba dé fún mẹ́ta wọn lẹ́yìn tó lè bá ní báyìí ẹ̀yìn bá tó sọ yìí àwọn bàbá ńlá yín lẹ́yìn ìgbà tí a là wọ́n láàjẹ́kókè owó pa wọ́n ọlọ́run ọba ní ẹ̀tún wá kọ ẹ̀yìn sí òfin ọlọ́pàá mímbà àgbà ayé ẹgbẹ̀ tọ́lọ́wọ́ bá ti kíni o tọ́lọ́wọ́ bá ti làyín àrùn tó wà dátò ẹkọ̀ yìí sí àṣẹ ọlọ́wọ́ ẹkọ̀ ẹ̀yìn sí máa ṣe ọlọ́wọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ ó ti gbé òkè ó jẹ́ kó tó bá fi lè gbólù ìgbà payá lójú wọn lè gbogbo fún ọlọ́ni fọláwọ́lá fún ọlọ́wọ́ àríkún wọ̀rọ̀ àmọ́tò nàkúntù nílẹ̀ tó wọ́n sí tí kìí bá ṣe àánú àjùlọ lọ́wọ́ lọ́wọ́lá ọdúnlọ́ àárẹ̀ ṣe àjùlọ lọ́wọ́ ọba lérí wọ̀rọ̀ àmọ́tò àti ìkẹ́ ọlọ́wọ́ ọba lérí làkúntún mílẹ̀ ọkọ̀ ọ̀sìn Allah subhanahu wa ta'ala ní inú olórí ẹnu ìpanu ilẹ̀ ìbádẹ́wà inú àwọn tí ó ṣòfò láyé tí ó tó ṣòfò ní alkiyama onáà ní ẹ̀bá wa ṣùgbọ́n ọlọ́run bá ṣàánú kí láàánú ẹ̀jọ̀ náà bí ìrìsáàlẹ̀ gùsù lọ́lá bí ìrìsáàlẹ̀ gùsù ọlọ́run bá ṣàánú ní pẹ̀lú wípé kó rán àwọn òjíṣẹ́ sí ẹgbọ́ yẹ o àwọn wo ni ọlọ́run bá gbé òkè lé wọn lórí àwọn bàbá sọ ẹbí náà bàbá ńlá wọn àwọn wo ni ọlọ́run bá bá sọ̀rọ̀ àwọn níbi ń kọjú sí àwọn àrọ́mọdọ́mọ wọn tí wọ́n ṣẹ́kù pẹ́tàmọ́bí jòkúṣọ́ ọlọ́run ọlọ́run sọ fún yín pé ńlá yín òkè fẹ́ pa wọ́n adẹ̀gbé òkè yẹn kúrò fún wọn wọ́n kọ́dà kọ̀yìn sí àṣẹ ọlọ́run ọba ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́yìn wọn náà tẹ́ lẹ́yìn wọn tẹ́ lọ́mọdé ọmọ wọn tí kì í bá ṣàánú ọlọ́run tẹ́ bá lọ tẹ̀lé lánàá ńlá yín yẹn náà àwọn olórí ẹ̀dá àlàyé tó wájú ha eré ìjẹ́ ká mọ̀ wípé àánú ọlọ́run ọba ènìyàn fi mọ́n mẹ́lẹ̀ nípa ọba kò ní fọ́dù lọ́ fàlàwùlà fọ́dù lọ́ àríkùn wọ̀rọ̀ ó mọ̀ sí pé àánú ọlọ́run ọba ìlú mọ̀ ń jẹ́ kéèyàn mẹ́lẹ̀ nínú bàtà lẹ́mítàlẹ́ nínú ẹ̀tọ́ ma bá fẹ́ ìlìkan ni ó sàmẹ́sà pẹ̀lú ìkẹ́ àti àánú rẹ̀ ìbẹ̀lọ́mọba àánú àti kẹrẹ̀ ó mọ́ da ọwọ́ rẹ̀ dúró lórí wa wọn ẹ̀rí pé nínú àwọn àdífà ti lẹ́nu wá síwájú àdúgbòsọ́lọ́lá àwọn sálà ó jẹ́ ká gbọ́ pé ẹnìkan kò lè là nínú wa àyàfi ẹni tọ́lọ́mọ bá bá sí bá mọ̀ ọ́ ṣàánú wọ́n ní wàlá àdúgbò yà rọ̀ sùn lọ́ àti wọn náà ìwà àdúgbòsọ́lá sí àmìlà àtẹ̀mí náà ìlà ayẹ́tàlọ̀ mọ́nà ilẹ̀ lọ ìrọ̀ nínú àfikọ́nà pápá náà fi ìkẹ́ rẹ̀ àti àjùlọ àánú rẹ̀ wà fún ó túnmọ̀ sí wípé fọ́nù lọ ìwà àmọ́tò ní tẹ́ẹ̀dà bọ́dọ̀ máa bèèrè gbogbo ìgbà àdúrà àwọn ọmọ ń ṣe ìndà kòrò jìnà masjid tàbájáde kó ìmọ̀sáàsì lásán ọlọ́run ilé àṣálùkà so nínú gbogbo àtúnṣe mẹ́lọ́ àánú àjùlọ ọlọ́pàá ìmọ̀nà fọ́dùlọ̀ mẹ́lọ́pàá ìmọ̀ fọ́dùlọ̀ mẹ́lọ́pàá pọ́nà ọba láwọn òjíṣẹ́ àánú látọ̀dọ̀ aláṣọ àánú wọ tààrà iná ẹ wà rí bẹ́ẹ̀ pé tabagbọ́ yẹ pé àánú ọlọ́pàá àjùlọ ọlọ́pàá ní ìsàlùwòsù ẹjá bẹ̀rẹ̀ wípé àwọn wo ni ọlọ́pàá rán òjíṣẹ́ jùlọ sí jùlọ àdùnsá ajẹ́ pé àánú ọlọ́run làgbà ló sọ yìí ọ̀pọ̀ làgbà lè sọ yìí ó dúró ní pẹ̀tìlẹ̀ lẹ́tì àgbà á tún wà lẹ́kùn wà á lè fàdọ́dọ̀ tòkúrò àdàdà ọlọ́run fàdọ́dọ̀ àwọn gbogbo àgbàrá yìí torí pé òjíṣẹ́ náà ọba rán sí wọn ó dùn tí gbogbo àwọn ọ̀rọ̀ ìgbòho tó nínú fọ́lù táwọn àbá ní sọ yìí nínú ọlá tọ́lọ́ ọba àbí ọtọ́lọ́ ọba tó ṣe fún wọn ó náà bákan náà nínú àyà yìí arimújáde ń bẹ̀ wípé gbogbo pátá nílẹ̀ ní sábàbí àti ká máa sọ àlámàrí mọ́ sábàbí rẹ̀ nínú manhajú ràánì lọ́nà fàlọ́lá fọ́nlọ́lọ́ yàrí kún ọ̀rà jù tí kìí bá ṣe ẹ̀jù ọlọ́run tó bẹ̀rẹ̀ ní àti ìkẹ́ rẹ̀ lè tó gbòyìn dárò yàtúntù nílẹ̀ fọ́ọ̀sì sọ́nà ọmọ sọ̀rọ̀ àwọn ọ̀tọ́ inú olórí ibú ẹ̀dá náà ni ẹ̀bá wa ọ̀hádà sọ̀rọ̀ ìhọ̀rọ̀ ìgbàgbé ti bà ọlọ́run bá fi sábà bí tí ò jẹ́ kí wọ́n sórí ibú ọlọ́run bá fẹ́rẹ̀ nínú ààrẹ tí kì í bá sí ní gbàjà ọlọ́run bá lè fi báyìí ní ìbáṣẹ ọlọ́run fọ́ nípa ààrẹ ikú wọ̀n rahmatu lakóńtó nínú ọ̀pọ̀ sí náà ولقد علمتم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين الله سبحانه وتعالى ó tún fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún àwọn bàbá láwọn pẹ̀lú Israel pé kéètì tẹ́ ọlọ́ni wọlé kọ́dà àyùntùmùlẹ̀dínà àtàdà obìnrin kùn bí sàtì àwọn afọ́nìmọ̀ tafsir wọ́n ní kí ni wá òun kí ló wọlé bẹ̀ ẹ̀tọ́ sí pọ́ ṣiṣẹ́ àlàáfù ó sọ ọ̀rọ̀ tó ń bọ̀ ó sọ papọ̀ nípa wípé ẹ̀rẹ́ tí nígbàtà gbé òkè ńlá lè dé wọ́n náà a tún lè gbọ́ yé ń bẹ̀ wípé sísáájú wọ́n yẹn ó ṣáájú láàmú tawkid láàmù tí wọ́n fi máa ń tẹpá mọ́ ọ̀rọ̀ wọ́n ní mọ́ọ̀dẹ̀ àtúnlẹ̀ kọsà wọ́n ní ààyè yẹn àfọdọ méjì láàrin wáwà àti láàmù yẹn ààyè ìbúra ni nígbà tó sọ pé wà lọ́ọ́rí làkọ̀d àlìmùtùmùlẹ̀ lẹ́yìn àbádáwò mẹ́rin wọ́n tàbí rẹ̀ wà lọ́ọ́rí làkọ̀d àlìmùtùmùlẹ̀ àlẹ́dí náà tọ́jú àwọn nǹkan sàt. ajẹ́ pé tá a bá lọ pẹ̀lú àlàyé yìí ọ̀rọ̀ ni wọ́n náà ọ̀dù àníbùtùrù lẹ́dí kẹtẹ̀rọ. kò sí èrè ti bẹ́ẹ̀ ẹ mọ àwọn tí wọ́n kọjá ẹnu ààlà nínú kí nípa fún ọlọ́run ọba ìṣedéédé ọlọ́run ọba níbi ọ̀rọ̀ sísọ ẹ̀rù wípé àwọn Yẹ̀húdí àwọn bàánú ìsọ̀ yìí kìí ṣe gbogbo wọn ni dị kọjá àlà nípa ọba níbi ọ̀rọ̀ ọjọ́ sátidé gbogbo ọlọ́run subhanahu wa ta'ala òkú wọn pọ̀ ọlọ́run wa alimtum alladhina i'tadaw minkum minkum bá fi fún ajẹ́ pé àwọn kan ń bẹ lọ́bí àtàlórí tẹ́pá wọn kọjá ẹnu ààlà níbi òfin ọlọ́run ọba tó bá sátidé àpá ìdàtò wájú hàn títà bá fẹ́ sọ̀rọ̀ aláàbìlá ló tẹ̀lé àgbẹ̀ àwọn ìlẹ́ni níṣe sí tó jọra wọn àwọn kan jẹ́ lè jẹ́ alákọ̀ọ́yọ aláṣejù káwọn kan ó mọ̀ jẹ́ alákọ̀ọ́yọ aláṣejù àwọn kan jẹ́ alákọ̀ọ́yọ ayẹ̀wọ́ sẹ́gbẹ́ ayẹ̀ àwọn tí wọ́n jẹ́ onídéédé ayẹ̀wọ́ sẹ́gbẹ́ lẹ́ni déédé ó mẹ́rin bí ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé wà lápọ̀dé alimtubulẹ̀dínà ìrọ̀tọ́dọ̀ ìsàt ọlọ́run ọba ní mínkù àjẹ́ pé àwọn kan nínú yín ọlọ́ni ẹ̀yìn náà dẹ̀ mọ́ o ẹ bá ìtàn àwọn tó jẹ́ wípé wọ́n kọjá ẹnu ààlà nínú yín nípa ọjọ́ sátidé àdójúlẹ̀ tajáwàzù hudud àwọn tí wọ́n kọjá ẹnu àlà tí Allah subhanahu wa ta'ala ilé tí ọlọ́run ọba ilé tí ọlọ́run ọba fún wọn afáwọn àbẹ̀mí kẹfì rahimah ọlọ́ ta'ala olùtùmọ̀ ayà yìí ó náà ní pé ẹ̀yin Yahudi ẹ̀yin náà ma àdánwò àti àjàgáyà tó bọ́ọ̀lù àwọn tí wọ́n rí kọjá ẹnu ọlọ́run ọba nípa ọjọ́ sátidé ọjọ́ sátidé bẹ̀tẹ̀sọ́rì ṣe àwọn onímọ̀ ọ̀hìnmọ̀ lọ́ta àwọn tó sọ́nà hadith nígbà ní sọ́lọ́nà sọ́lọ́nà sọ wípé àwọn yẹ̀wúdí àti àwọn nẹ̀sọ́rọ́ wọ́n ṣe kí táwa látàrí àwọn ẹ̀kọ́ nínú ẹ̀ oná ẹ̀ nípa ọjọ́ júmọ́ à tọ́lọ́bá fún àwọn mùsùlùmí ní ọjọ́ ìjọsìn wa ní àárín ọ̀sẹ̀ ọlọ́run ọba gẹ́bí ìkẹta síwájú fọ́lú ọlọ́run àjùlọ ọlọ́run ọba ní mọ́fìyà ṣe kò ń gẹ́ ọlọ́run bá fi àwọn mùsùlùmí ṣe kò ń gẹ́ ọjọ́ júmọ́ nígbà tí ọlọ́run bá ń dá mú ọjọ́ táfi máa sin òun láàrin àṣẹ àwọn Yahudi nígbà tí wọ́n ní káwọn mú ọjọ́ tí wọ́n fi máa sin ọlọ́run ọba ní àárín ọ̀sẹ̀ wọ́n mú ọjọ́ àtúgbé wọ́n sọnù láàrin ọjọ́ wọn bẹ̀ àwọn ọ̀sọ́rọ̀ wọ́n ní káwọn náà mú ọjọ́ ọ̀nà ọjọ́ kí ni ahad ọjọ́ sẹ́yìn eléyìí ló mú bí kèta lára àjí tàbí ìlú bí kèta bí àwọn yahudi àwọn jíù sí àwọn àwùsù ẹ̀rí wípé ìṣesí ọmọ ènìyàn ìlànà ọ̀nà ọ̀tún àfẹ́tọ́lọ́ ọba ṣàánú ìdí ọ̀nà ọba tó lè fẹ́ nìkan wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ni ẹni tó wá lè fún yẹn tí ò bá ń lẹ́ tẹ́mìrì ò bá fẹ́ yóò ṣe kìí ta ẹni jẹ́ pé mùsùlùmí yóò mọ̀ jẹ́ ara lógún gbàdámọ̀ àwọn yahudi ọjọ́ sátidé olùwọ́n ọlọ́wọ́ sọ fún mi ọjọ́ sátọ̀dé yìí o ẹ gbọ́dọ̀ ṣe iṣẹ́ lọ́jọ́ yìí yóò mọ̀ dàbí ọjọ́ ìfi àsìkò lẹ̀ ọjọ́ òṣìṣẹ́ ọjọ́ ìsìnlọ́wọ́ sátidé ó wà fún àwọn ọmọ ìsìnlọ́wọ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala àwọn ọba ó máa ń dá ẹ̀dá wò lérí ọdún tó wá sí nígbà tó wọn bá ní sátidé tẹ mú yìí èyí náà lẹ́nu nínú tẹ mú sátidé yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ mọ ìtọ́jú ẹ rẹ̀ fún ìpàdà nínú iṣẹ́ tí wọ́n sì gbajúmọ̀ pẹ̀lú ó náà ó náà kí wọ́n máa dẹ kí wọ́n pàápàá jùlọ Allah subhanahu wa ta'ala ní sọ̀tàrọ̀ àti àwọn àyè mí nínú al-Qur'an àwọn ọba ní wasu alùwà ìlú láti káyà láti àdúrà tàbí àwọn ọba ní àwọn ìjọ aráàlú èyí tó jẹ́ pé ẹ̀ wọ́n ní kí wọ́n máa pa ẹja jẹ àwọn ọba ní ibi àdúrà nàbí sabt ẹnà bí wọ́n lẹ́rìn nípa ní ọjọ́ yìí ṣàlásù bá hàn ọ̀dọ́ ní ọjọ́ yẹn lẹ̀ ẹ̀ mọ̀ bí sí náà ká má pẹja wọ́n nílé ìwọ náà ọba ẹ bó ṣe máa ń ṣẹlẹ̀ lóòótọ́ nílé ayé ń bí báyìí ìtọ́ ló máa ṣe é ó máa ń dàbí ju àlàálù lọ ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ kéèyàn kutibat an-nar shahawat wọ́n ló wá ní pé Jibril alayhi salam nígbà tó lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá dá ilé tẹ́ ọlọ́wọ́ ní kó lọ wọ inú náà yẹn bọ̀ Jibril wá dé gbogbo àwọn ọkùnrin ọ̀gbìn ìzà ó ní mo fi títóbi rẹ fi bá ẹni kẹ́kọ̀ọ́ ní gbọ́ nípa náà yìí àfikún sáfikún mọ́wọ́ Allah subhanahu wa ta'ala nígbà tó wá débẹ̀ wọ́n ti fi àwọn nǹkan ìlòlò ìdílé ayé agbo àparọ́ ṣe zìnà aṣẹbọ àmọ́ gbọ́rọ̀ sóbi lẹ́nu àwọn ìyapọ̀ náà wọ́n ti kò sílẹ̀ oníbi ìzàtì òbí tó bí rẹ̀ búra ẹni tí ó tà ní ilé ọ̀bẹ̀tọ́lọ́ tó bá mọ̀mọ́ ṣàánú so ó jìbà ti náà lè ṣàwọn ìtàn fi rọ kiri ká lé iná ìkẹ́ gbádùn alẹ́ ayé ìgbèrò yìí àwọn ọmọ ní Israel ara àdánwò ni òjòmọ́ gbogbo tọ́lọ̀ bá ní ká mọ́ ṣe ẹ̀rì pé ó máa ń fẹ́ wù ẹ̀mí ibẹ̀lẹ̀ bí máa ń fà á sí jù ìgbàtọ́lọ̀ ní tẹ́mọ́ ìgbàtọ́lọ̀ sọ fún ọ pé sátidé ọjọ́ ọ̀bádà ọjọ́ ẹ̀mọ́ ṣiṣẹ́ ọjọ́ ẹ̀mọ́ lọ́dọ̀ nínú ìmọ̀ náà ọlọ́run bá ní ọjọ́ yẹn gẹ́gẹ́ wá ní ìdíyà tí ìbẹ̀rẹ̀ ìdáhùn ìyàwó sábtì yìí ṣùgbọ́n ọlọ́run ní ọjọ́ yẹn gẹ́gẹ́ wá ní ẹja àwọn ẹja ńláńlá ìní yóò wà wá sókè odò ṣùgbọ́n àbíbá náà ọ̀gìrà ṣẹ́bí aṣọ́ àtúnlá àrọ́ bẹ̀rẹ̀ ni so ọjọ́ yẹn gẹ́gẹ́ tẹ́bá láyà yẹn ẹ̀ka àti tí mo nípa yẹn. تأتيهم حيتانهم يوم so ọjọ́ ọjọ́ sátidé yẹ ẹja ńláńlá ẹwà dẹ́wò tí ẹ rò pé tí ẹ máa lọ sí exam tó bá náà ní ẹ̀kọ́ ò ní jùlọ ewu wọ́n ti níbi iṣẹ́ aláyé ní ewu supervisor wa dé ìwà ń kẹ́sà tó ò ní kọ́ ẹgbẹ́ ọlọ́dẹ yẹ̀wò kẹ́lú ó láti kójú bọ́ọ̀dù yìí ẹ̀kọ́ lọ́sọ̀ ẹ̀mọ́ káàkiri play sàbí mi ìdọ̀kalẹ̀ ìdọ̀kalẹ̀ ọ̀nà àbọ̀kọ̀ náà pèsè bí sọ́yà sọ́kàlù ṣèkì aláṣọ ọ̀nà ọ̀tara ẹja ńláńlá lọ́ọ́ máa ń ní ẹja yóò wà àwọn ìrìkà àti ìrìkà àti ìrìkà àti ìṣòro wọn làwọn ẹja ńláńlá yóò wà wọ́n sórí òkè odò wọn tọ́ọ̀hìnà tí wọ́n mọ̀ ẹ̀rì tàbí ìwà àwọn ẹja yìí ìwà wà rí fín ìgbà tá a bá fẹ́ sàdẹ̀lẹ̀ wọ̀yáwó mọ̀lá ayọ̀sùn tó pàtàkì ńgọ́ tí èbá ti wá sí ọjọ́ sátidé wọn tí wọn ò sí mi lọ́jọ́ náà gbọ́tọ́ bẹ́ẹ̀ bẹ̀dọ̀ gẹ́gẹ́ ẹja yóò ní wá sí òkè odò àti òtún bá wọn kú láti wá aṣọ ọlọ́sìn náà mọ̀dọ̀ kábọ̀dẹ̀lẹ̀ kábọ̀ fọjọ́ ẹsẹ̀ ìbàdà káfíńmọ̀ sí mi káfíńmọ̀ ṣiṣẹ́ tọ́lọ́ ẹnìkan ẹbí bìrìkẹ́ fíìmù ti sọ ìbìrìkẹ́ àṣọ ó ní lọ́kọ́kọ́ ron tó lè ṣe tẹ́ pé ọlọ́gbà tó lọ́mọ sọ pé ìdí ń bà á rasulullah náà qatallah ọ̀sọ̀kìyà ọ̀kàdàbú fa aqruha dámdàm alayhim rabbuhum bi dhanbihim fasawaha wa la yaqaf ẹnìkan ní ọkọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ orí ó dàbí sí pọ́kùnrin lutí ṣe stọ́ọ̀dà bí kẹ́lẹ́pẹ̀ ó ń fi ẹyẹ rẹ̀ gìsẹ̀ mọ́bù lè gbé sòkòtò sílẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dì ẹnìkan náà kọ́ bẹ̀rẹ̀ ó sí orí ìlú kan tẹ́ máa rí ládùúgbò kan àfikójá pé ẹnì ẹni náà kọ́ bí orí pé ẹ̀wọ̀n gẹ́gẹ́ bó ṣe pé kò sí oríire kan tẹ́ẹ̀rì àfikójá pé ẹnì kan náà ní ọkọ̀ bẹ̀rẹ̀ mọ́nsá ní nàfẹ́ islam sunnatan asana fọláhù àjùrò ha àjùrò mọ́nà àmì nàbẹ́ mọ́nsá ní nàfẹ́ islam sunnatan sayya fọláhù fàálẹ́ ìwúzúrò ha ọ̀wúzúrò mọ́nà ẹni tó bá fi dáadáa kọ́kọ́ lọ́lẹ̀ lórí dáadáa ìyá inú fámìlì ìyá inú àdúgbò ìyá láwùjọ dáadáa tí ẹ̀sìn fọwọ́ sí pé dáadáa ni yóò mọ̀ gba ẹ̀sẹ̀ kó ṣe dáadáa mo pẹ́ ń bá kọ́kọ́ tó wá ṣe dáadáa tó tún tẹ̀lé ló gbẹ̀sọ́ ni ẹ bá fi aburú lọ́lẹ̀ náà òun náà yóò mọ̀ gba ẹ̀sán kọmíṣàn wà lórí gbogbo ẹni bá ń sa aburú lẹ́yìn ìgbà tó ẹnìkan lọ́wọ́ gidi gan nínú títí ààrẹ yìí fún ọkà sórí ẹ ìdìbò àáfà àṣùkọ nígbà tí ràkúnmí ànábì wo ni ẹ sọọlẹ ràkúnmí máa ń mú mi lọ́jọ́ kan àwọn èèyàn máa ń mú mi ní ọjọ́ kan wọ́n ní ẹnìkan ló kàn dé ló fẹ́ mú mi ẹni pàtàkì wọn náà ọjọ́ òní ọjọ́ tí ràkúnmí kò lè mú mi ràkúnmí òun ní mú mi lọ́jọ́ ràkúnmí lóṣù ìdí bàá fà ọlọ́run pé ní àṣìkò ọ̀hán ẹni tó so olórí igbó ẹ̀ ẹ̀dá àwọn bàbá tó ń wà tó ń gbé igbó ẹ̀ sí àkúrẹ́sì náà kọ̀tà lọ́ ìgbàkadàbó lọ́dọ̀ bẹ̀rẹ̀ so nínú àwọn àmì sọ yìí náà àwọn afọ́nìmọ̀ tafsir rahimahullah àlùbí àwọn ọ̀rẹ́ mi kẹfẹ́ sọ yìí pé ẹnìkan náà rò pé tí bá ṣe ọmọ àbá tí ẹ̀gbọ́n náà ní ìsúlò tọ́lù tọ́kọ́ pàrọ̀ nínú ẹnìkan náà kọ́ gbèrè wọlé lágbàáyé first person tó kọ́kọ́ pa ẹ̀ kí ẹ̀lẹ́mẹ̀ gbèrè sábẹ́ tébù oníòrò ó lè uniform so bàtà mi bá wà rí bẹ́ẹ̀ ah, àwọn gbéwì master ò lè rí kúrò sí so àwọn onímọ̀ ìtàkùn sọ pé ẹnìkan nínú àbánú ìsọ̀rí yìí òun náà kọ̀rọ̀ pé kí lòun lè ṣe òun ẹja rẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò ó tó sátidé ó sì dá mọ́dẹ̀dẹ̀ dá mọ́dẹ̀dẹ̀ kọ́là bá àbọ̀ abákanáà onítìrà sọ wípé ẹni yẹn ó wá lọ ó gbẹ́ ilẹ̀ bí kí ẹ̀kọ́ àgbẹ́ bí kòtò kẹ́ ọ wá fa láti bí omi odò ọlagọ́ta wá sí ibi tó gbẹ́ yẹn tọ́pẹ́ tí àwọn ẹja tọ́ba ti ṣe wá sókè odò lọ́jọ́ sátidé o omi yẹn wọ́n omi ó sàn wá sí ibi tọ́gbẹ́ yẹn ẹ̀jẹ̀ ó sì bá débẹ̀ ṣùgbọ́n tó wá lọ láàrin méjì gan ó ti pa omi tó wà nù ṣẹ̀gbẹ́ ẹja kí lè fi ṣe survive omi omi tó wà nù kòtò kékeré má ti sìnkiri ó wá ti dínkù àwọn ẹja yẹn yóò mú wọn lẹ́ẹ̀bẹ̀ ó bá dijọ́ ahad yọ wà bẹ́ẹ̀ yọ wà. àwọn èèyàn kì wá rí pé wọ́n ń gbòòrò wọ́n ń gbòòrò ẹja nílé etí ẹ̀ àgbòòrò ẹja náà wọ́n kàbá lọ́ba náà wọ́n kò lè kò lè jáde débi. àwọn mi sọ̀rọ̀ ikọ́ tí ẹ̀ ṣe ni wípé àwọn nígbà tí wọ́n ń gbé ẹja yóò lọ dẹ́ sí odò lálẹ́ jímọ̀ yóò lọ fi sẹ́nu odò lálẹ́ jímọ̀ ọ̀nà ìtìlẹ̀ pé ẹjọ́ ò ní sí lókè odò lálẹ́ jímọ̀ wọ́n bá ti sáré táwọn ẹja bá ti sẹ́lẹ̀ sí odò ẹ̀fẹ́ àwọn àjọ ọdẹ́sẹ̀ mẹ́sẹ̀ tí wọ́n lọ dẹ tàkúté sẹ́fẹ́ tàkúté tí wọ́n fi lọ dẹ́ sínú igbó bẹ́ẹ̀ ní sẹ́fẹ́ lọ dẹ àwọn sínú odò tí wọ́n bá ti wá di pé àpẹjá wá ti ṣe wá sókè ní ọdún sátidé àwọn rẹ̀ ó gbé wọ́n bá ti wá di àfẹ̀mọ́júmọ́jọ́ sunday ahad yóò lọ gbé àwọn ẹja rẹ̀ jamus ṣe ọyàpọ̀ ọlọ́run náà sódẹ̀dùn sátidé ilé ìlú tó ń pè ní alhiya lábẹ́ hiya kéèyàn máa bábi alẹ́ àti yá rẹ̀ kéèyàn fẹ́ máa fọpọ̀ kéèyàn máa tan ọlọ́run ọba ó máa fi àlùmọ̀kọ́rọ́ ọgbọ́n ẹ̀wẹ́ ìwọ ni pé kùsàn tí òun mẹ́rin ọgbọ́n káfí ẹrẹ́ ẹnu àwàtì ìtìyá rẹ̀ kéèyàn máa fi ọgbọ́n ẹ̀wẹ́ ó fi máa yapọ̀ ọlọ́run ọba láti fi lójú èèyàn lóòótọ́ tó bá ṣe pé ìmọ̀ ìyẹn lè rò pé ah, ó ṣe nǹkan tí ò dára ebi kọ̀ lọ sátidé ọjọ́ jímọ̀ ló ju àwọn sódò ó sì lọ gbé lọ́jọ́ sunday ẹni pé kí ni yẹn jọ intorite Allah subhanahu wa ta'ala ọlọ́run bá bá wọn wí ìbáwọn tó wọn bá bá wọn nígbà tí kí ni àwọn ọmọ kan pé wọ́n ṣe eléègbọ́ ọ̀hún ṣe eléègbọ́ ọ̀hún ṣe sọ́tìlà aráàfin yẹn náà ọlọ́run wá ń sọ ń bẹ̀ wípé àwọn kan nínú wọn náà bá ní sọ̀rọ̀ yìí wọ́n wá ń sọ fún ọ pé à ń tẹ̀sẹ̀ yìí ó lẹ́yìn bẹ́ẹ̀ sí lọ́ ju àwọn sódò yìí tẹ̀ lọ́ gbé níjọ sunday yóò sì yóò lẹ́yìn àwọn kan ní wọ́n sọ pé ẹ̀bí máa tà òwú rẹ̀ kọ́ mẹ́ àwọn tó tẹ̀lé àjọ kan lóṣù. wàyí kọ́ rẹ̀ kò ní má tó ní mẹ́tò ní àtàrin tó náà kọ́ ọmọ rẹ̀ ọmọdé kó àwọn àti àwọn kan ní wọ́n sọ pé kí tẹ̀ ń dá ara yín láàmú sí tẹ̀ ń ṣe tẹ̀ ń dára yín láà tẹ̀ ń ṣe wá sí fún àwọn tó jẹ́ pé ọlọ́run ọba láti sọ pé òun pa wọn rẹ́ àbí òun ò bínú sí wọn àwọn ilé ìsọ fún wọn pé àwa ń sọ àbúrò ìdá àwọn ọmọ a fi ń yọra wa ní o àwọn fún ọmọdé sí ni mẹ́ta àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n pé kọ́ọ̀mù bí náà yẹ̀ lẹ́mọ̀ọ́kà àwọn tí wọ́n kọ̀ fún wọn pé à nítẹ̀sẹ̀ ó lẹ́yìn àwọn ẹlẹ́ẹ̀kẹta nàìjíríà sàpàtú àwọn tí wọ́n dákẹ́ tẹ́lẹ̀ ẹwọ́ àwọn aláwọn ọ̀nà tọ́lọ̀ máa sọ́jọ́ wá fẹ́ bínú sí wọn yóò bínú sí wọn tí wọn ò sọ̀rọ̀ gbọ̀tọ́lọ̀ fẹ́ mú ìdájọ́ wá ní ayé àmúṣọ́tì àráàfù ọlọ́run bá sọ ohun tó ṣẹlẹ̀ sí sì dákẹ́ nípa àwọn ẹlẹ́ẹ̀kẹta ìyá ń lọ sákàtà lọ́wọ́ àdìsàn wọ́n làbẹ́ ibn Abbas abẹ́ ibn Abbas ó tó wọn ní ìbáwí bí ọlọ́run lọ bá dákẹ́ nípa wọn nípa wọn náà dákẹ́ nípa àmúnáyọ̀ tó wọn orí èèyàn tó ń ṣe tí ò da ẹ̀jẹ̀ tó ń gbé yàrá ẹjọ́ ń gbàdúgbò ẹjọ́ ń rìn kú ò sọ fún pé jésù ìdá alàlà àkọlù tí ìbínú ọlọ́run bá dé sí tí wọ́n gbọ́n bá fara gbá bẹ́ẹ̀ orúkọ bá sí o sì ní lọ́lá pé o kọ̀ fún nípa àìdá ẹni tó wọ́n jẹ́ pé ó rí aláìdá ní wọ́n ń kọ̀ fún aláìdá kí mọ́sẹ̀ báyìí mọ́sẹ̀ báyìí aláìdá ò wá gbọ́ tí pamọ́ tí bí ọlọ́run bá wá dé àtọ̀ sí pé ọlọ́run ló ń la ẹni tí ń kọ̀ fún yẹn pé kó mọ́sà ìdá yẹn yóò tún gba ẹ̀sán kó ṣe kí ni ó ń kọ̀ fún alákùnṣe ìbánúwẹ̀ ìdíyẹ kan àwọn ọmọ ní Ísírẹ́lì mẹ́ta ni wọ́n pín sí ìgbà tí Allah subhanahu wa ta'ala fẹ́ bínú sáwọn bàánú sọ̀rọ̀ àwọn tí wọ́n ń dẹ̀dò yìí ọlọ́run bá bínú sáwọn tó ń dẹ̀dò àwọn tí wọ́n sọ pé àyè mẹ́sẹ̀ báyìí mẹ́sẹ̀ báyìí ọlọ́run bá dàbọ̀ àwọn tí wọ́n ò sọ̀rọ̀ ọlọ́run kò sọ̀rọ̀ nípa wọn. nínú àyà tẹ́lẹ̀ ìtawà ní bákọ́rà yìí ọlọ́run bá ní wọ́n pín sí mẹ́ta so ìpín kan nínú mẹ́ta ìlú kọjá ẹnu àlà nípa sátidé ìgbà táwọn yẹn rí pé wọ́n ti ń dẹ̀dò wọ́n yẹn ń wọ̀nù wọn ṣùgbọ́n wọn kọ́. alhiyal kí ẹ máa fi ọgbọ́n ọgbọ́n láti fẹ́ máa tan Allah subhanahu wa ta'ala ọmọ tí ò ṣe ń tàn yukhadi'una Allah walladhina amanu wa ma yaqda'una illa irú ẹ̀rọ àwọn sọ pé àwọn èèyàn máa ń ṣe hiyal kí wọ́n wò pé ọ̀nà ọgbọ́n wọn lè dá sí o nǹkan haram ní tó jẹ́ ìwọ̀ wọ́n wà á fẹ́ gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìsọ di halal àdúgbò ìbùdókọ́ yìí rahimahullahu ta'ala wọ́n ti ẹ̀mú ọ̀nà bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn èèyàn máa ń gbà ṣe àkíyàlùwá táwọn máa ń gbà ṣe ìfẹ́ tán ìfẹ́ sí ẹ̀tàn láti sọ nǹkan ìwọ̀ di nǹkan halal ẹjẹ́ fún ilákojú ẹ̀yọ kọtrásìkò ó lè ẹ̀kọ́ ṣọwá mẹ́ tó bá wọ́n lè orí nǹkan ó kàlẹ̀ wọ́n sílẹ̀pù orí nǹkan lẹ́nu sílẹ̀pù bò ó sì sọ pé owó wà lọ́dọ̀ yìí náà fún orí nǹkan náà ló kò wọ́n lọ́wọ́ wọ́n ní àá ah owó àràmù ló àlà òfin iṣẹ́ owó òun ló ṣe torí pé òun náà ṣiṣẹ́ òun ṣe òṣùwà then fúnra ara ẹni ló ṣe kí ó kó yẹn lóun lọ́wọ́ ṣé ìkó owó tó kó lọ náà fojú bọ̀rọ̀ kó lọ náà so àwọn afáà ní pé kéèyàn mọ wọn nà ẹni pé ìfọpọlọ yẹn ṣe láṣẹ tó ń sọ nínú ọkọ rẹ wọn pé haramu lélẹ ẹ rí àwọn obìnrin táwọn ṣe ṣe tẹtẹ wọn ṣe lóṣù ẹ bá bí wọn lè rẹ wọn àwọn àwọn náà ṣòwò nǹkan táwọn ò ní àwọn fi nǹkan táwọn ní wá bẹ́ẹ̀ sì bí ìmọ̀ fẹ́ fi ọgbẹ́ àlùmọ̀kọ́rọ́ sọ̀n èèwọ̀ díẹ̀ ọ̀ nísìnyí ká kí ló wà mẹ́ ọlọ́dà mẹ́rin bẹ̀rẹ̀ sátọ̀dé mi ìdodo sátidé mo gbé wọ̀ bẹ́ẹ̀ lálẹ́ friday ọdún sẹ́dẹ̀ mo lọ gbé kí ló wà mẹ́ kíyà lọ làlùmọ́kùnrin yàtọ̀ àwọn òfin náà láàwà láàrínlẹ̀ kò sí ẹ̀tàn tó lè wúlò níbi ọ̀rọ̀ náà àbí bí ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ẹ jẹ́ ká ṣọ́ra nípa gbogbo ọ̀nà tí híyàn ti wọ́n ń gbà wá níbi òwò híyàn ló wà mẹ́ níbi òwò ṣíṣe gbogbo ìjà wá ní ìpátá iná ẹ̀ ní híyàn tó ti wọ̀ kéèyàn fẹ́ wá ọgbẹ́ ẹ̀tàn láti sọ ìwọ̀ di halal àwọn ọba ní wọlọpọdà alẹ́ tó lẹ́dínà àtàdà omi kò fẹ́ sábà ẹ ti ma àwọn tó wípé wọn kọjá ẹnu àlà nínú yín pẹ̀lú ọjọ́ sátidé wọn lọ ṣe nǹkan èèwọ̀ ní ọ̀nà tó ń folú hàn bí ẹni pé àlàálà àwọn àǹfààní àwọn tí wọ́n bá ń ṣe ta ló dára jù sẹ́ni tó ṣe àràmù ní ṣe àràmù ni tó ṣe àràmù ẹni tó ṣe àràmù ọ̀nà pọ̀ ju ẹni tó ṣe àràmù nítorí pé ẹni tó ṣe àràmù ẹ tó ṣe nǹkan èèwọ̀ directly ojú ọ̀rọ̀ rẹ̀ fojú hàn ẹ tó ṣe nǹkan èèwọ̀ pẹ̀lú pẹ̀lú ọgbà àlùmọ̀kọ́rọ́ ẹni yẹn ó fẹ́ pe ọ̀rọ̀ ọlọ́run àtànábì nírọ́ ó tàn wá ó ń tan àwọn èèyàn àfàwà ayò sàtìyàn rahmanullah wọ́n ní innahum yukhadi'una Allah kama yukhadi'una as-sibyaan إنهم يخادعون الله كما يخادعون الصبيان wọ́n ní wọ́n ń tan ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tan ọmọ kékeré ẹ̀yẹ sódàkẹ́ ẹ̀kọ́ ọmọ ẹgbẹ́ sódàkẹ́ ẹ̀kọ́ ọmọ ẹgbẹ́ ó ní wà wà gbà wà pàtí wà wà gbà wà gbà bisikíìtì ó sì ní bisikíìtì ẹlẹ́sẹ̀ ní ọkọ̀ ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ní ọkọ̀ díẹ̀ nìṣẹ́ fáwa ayé basàtìyà ló ní pé innahum yukhadi'una Allah kama yukhadi'una as-subyan walau ataw al-amra ala wajhihi lakana ahwan wọ́n bí wọ́n tiẹ̀ lọ ṣe nǹkan ẹgẹ aráàmù yẹn àkọlọ̀ kó ṣàánú wa o tó wọ́n ṣe kí ni o wọ́n ń ṣe ó tún ó ṣe introduction ó wá ń introduction náà kìlù fáwọn èèyàn ó sì máa sẹ́nu adàhíyà adàhíyà ìnáwó ìkọ́ ni wọn lọ́lá kàwé ìkọ́ ni wọn lọ sùn yáà wọ́n sọ lọ́wọ́ bá di ọmọ èké tẹ́lẹ̀ máa tà so hiyal ìkà tó le le púpọ̀ ni so alimami kọ́ yìí nínú tíra ìgọ́sà wọ́n sàlàyé ọ̀rọ̀ hiyal púpọ̀ àlásìkò lórí rẹ̀ ó ní ìkọ́ ni wọ́n wọlé àlàkọ́dẹ́ alẹ́kùnrin lẹ́dínlẹ́ àtọ́rọ̀ fàkúnnà láhùn kúùnù ìrọ̀dọ̀tán ọ̀sìn ọlọ́ní ẹ ma àwọn tí wọ́n kọjá ẹnu àlà nínú yín ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sátidé nígbà tí àwọn ọlọ́ta wá rí báyìí àwọn sọ fún ọ pé pàkúnnà láhùn àwọn náà wọ́n sọ pé kúùnù kí ìrọ̀dọ̀tán ọ̀sìn ẹ di ọ̀bọ ẹdí kí ọ̀bọ ọ̀sìn ní ẹni tẹ́ pé ẹ̀yin gan mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti di ìlérí ibú lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ ti di ọ̀bọ ẹni tó jẹ́ ènìyàn pẹ̀lẹ́ nílẹ̀ pé alimasiku làbẹ́ masaka masaka wùmùlá ẹlẹ́yìn náà masaka ọ̀rọ̀ masaka alimasiku ọlọ́wọ́ ọba ó sọ wọ́n di nǹkan míì tó wà kò sí ẹ̀dá ẹ jẹ́ ká fara balẹ̀ káàrin yóò aláàsọ wọn di ọ̀bọ àwọn míì ṣe mistake àwọn bàbá náà Yorùbá sì fẹ́ sọ ilé rárá wọ́n ní pé ìpìlẹ̀ àwọn ọ̀bọ ni wípé bí ọ̀bọ ṣe bẹ̀rẹ̀ rárá o Ọlọ́run kọ́kọ́ ti dá ọ̀bọ gẹ́gẹ́ ṣáájú nígbà tí dẹ́dà ní ọjọ́ mẹ́fà ìgbà tó kọ́kọ́ dá àwọn ẹ̀dá ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó sọ àwọn bàbá Israel di ọ̀bọ torí kí ni àjẹsẹ́ òmìnir kí ni tọ́jọ èèyàn jù nínú rẹ̀ ọ̀bọ́jẹ́ kan bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan tí àwọn náà ń ṣe wọ́n ṣe kíkàlì ẹ̀yin náà ṣe ìṣe right ọlọ́run náà wá chéǹdì wọn kúrò ní èèyàn ọlọ́kàn di ọ̀bọ bá wọ̀ lọ́ọ̀kan ó lè rò pé èèyàn ni àmọ́ tó bá tó pé bíbélì ó máa lọ wọlé bá wọn ọ̀jàdùwò ó máa bá wọn tó ti di ọ̀bọ ọ̀yẹ̀kúlù bá kù mí làbá apọ́tọ̀ ni wọ́n sọ fún àwọn kejì pé á sàásọ̀ wọ́n ní pàkáàrù ìṣirú náà ọmọ àgbòrí ju wọ́n lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́sùkù mọ́sàkàrù ọ̀la ọlọ́run bá wọn tí wọ́n ṣe látara kí ni o ẹni ìjábọ̀ ìgbọ́ ọlọ́pàá bá wa ọmọ tó tóbi gẹ́gẹ́ o ọmọ tó tóbi púpọ̀ òní Allah subhanahu wa ta'ala wọ́n ní ọlọ́pàá bá sọ wọ́n di ọ̀bọ bá ó mẹ́rin náà wọ́n mọ̀tọ́ sọ pé mọ́sùkù tọ́lọ́pàá bá ṣe fún wọn gbogbo mẹ́rin ní sátú máyídà ọlọ́run wọ̀ já àlàyé lọ́wọ́ kíkátá wọlọ́kàdà ọlọ́run bá sọ wọ́n nínú wọn ó sọ àwọn kan di ọ̀bọ ó sọ àwọn kan di ẹlẹ́dẹ̀ afáwọn ibi kẹsí àtàwọn onímọ̀ tẹ̀sí mi sọ wípé àwọn ṣàbáàbù wọn àwọn ọ̀dọ́nu wọn àwọn di ọ̀bọ àwọn àgbàlagbà wọn kí ni ẹlẹ́dẹ̀ lọ́mọ́sá nítorí pé àwọn ẹ̀rọ da ọwọ́ rú níbi òfin aláṣọ kódà wọ́n ní aláṣọ àkọta ara gbogbo tí wọ́n lò kò ju ọjọ́ mẹ́ta lọ lẹ́yìn gbàgbẹ́ torí pé ọ̀rọ̀ nípa mọ́sùlùmí bí ọlọ́run bá bá pa nǹkan kan èèyàn ó bá padà sí nǹkan míì ó ń sọ agbára ọlọ́run wa kọ́kọ́ ó ń sọ jẹ́ ìrẹ̀rẹ̀ ìdíyàjẹ́ ti lọ́lọ́ kó sọ́ra rẹ jẹ́ Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tọ́lọ́run bó lè fi rán ọlọ́kùnrin fún wa lọ́kùn tí ó dà so ẹsẹ̀ ni ló ń fà á tí ọlọ́run bá fi máa ń pa àwọn èèyàn dà kúrò léèyàn tí wọ́n dì kàn قل هل أنبئكم بشر من ذلك مكتوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء àwọn afáàná àwọn tí wọ́n ń ṣe híyàn àwọn ọlọ́run bá sọ jù láwọn àwọn tí wọ́n ń kọ̀ fún wọn kọ́ ọlọ́run bá láwọn abẹ́ẹ̀kọ́ àwọn tí wọ́n ń kọ̀ fún wọn ọlọ́run bá láwọn àwọn tí wọ́n dákẹ́ ọlọ́run sí kí ni o wọ́n dákẹ́ nípa wọn lọ́ni fàjànáhà nìkẹ́lẹ́ bima bayna yadayha wa ma khalfaha wa maw'idatan lilmuttaqin fàjànáhà nìkẹ́lẹ́ kí ló ń pè ní nìkẹ́lẹ́ bima ana ibra àwọn ọlọ́run ọba a ṣe tó ṣẹlẹ̀ sáwọn Yahudi àwọn ọlọ́sàrẹ̀ tí wọ́n dẹ̀dẹ̀ ní sátidé lọ́nà àlùmọ̀kọ́rọ́ tá a sọ di ọ̀bọ yìí a sọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn a sọ di àríkọ́ṣe àríkọ́gbẹ́ lima bayna yadayha wa ma khalfaha ọ̀rọ̀ mẹ́ta làwọn bá sọ nìyẹn ọlọ́run àlọ́ ètò ṣe déédéé jù ní wípé fún àwọn aládùúgbò ẹ̀rẹ́kọ̀ ọ̀rọ̀ kọ́rí àlọ́lọ́wọ́ bá ń sọ fún àwọn aráàlú tí wọ́n ń bẹ nítòsí wọn àtàwọn tó ń bẹ lọ́nà lójú bí wọ́n sọ fún ìmọ̀ bá rẹ̀ yàdẹ́ àmọ̀kọ́fà tàbá sọ wípé ní òtúnmọ̀ kejì wípé ó jẹ́ àríkọ́ṣe fáwọn tó ti lọ ṣáájú wọn àtàwọn tó ń bọ̀ lẹ́yìn wọn àwọn fún ìmọ̀tẹ̀sí orílẹ̀ fi ìṣkáàlì torí pé àwọn tó ti lọ ṣáájú wọn yẹn báwo ló ṣe jẹ́ àríkọ́ṣe fún ṣe yé so lásọ ọjà náà nàkàlẹ́ lima bayna yadayya ma khalfaha aláàfin ṣe àríkọ́ṣe àríkọ́gbá fún àwọn àwọn èèyàn míì tí wọ́n mọ̀ ka ìtàn wọn ìlàyà rẹ̀ kìyàmù tí wọ́n jáde kìyàmù ní àwọn tó yẹ pé wọ́n wà nítòsí ìlú tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àbáwọn tó yẹ pé wọ́n ń bẹ lẹ́yìn ìlú yẹn ó jẹ́ nàkàlù ó jẹ́ ìbáwí àríkọ́ṣe àbí àríkọ́gbọ́n ni Yorùbá sọ̀rọ̀ ó jẹ́ ìbáwí àríkọ́gbọ́n tẹ̀gbẹ́ àtọ́mí láàrin àríkọ́sẹ̀ àríkọ́gbọ́n àríkọ́gbọ́n ni pé nǹkan tí ó dáa ló ṣẹlẹ̀ sẹ́ni yẹn kí wọ́n fi kọ́gbọ́n àríkọ́sẹ̀ nǹkan tó dáa kò fi kọ́sẹ̀ tọ́lá bá fi ọ̀rọ̀ wọn ṣe ibra àríkọ́ àríkọ́ àríkọ́gbọ́n fún gbogbo ẹni tí ó máa gbọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí wà mọ̀ ìdọ̀tà bákan náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fi ṣe ìsítí wá sí fún àwọn olùpayọ̀ ọlọ́run a jẹ́ kí lóòótọ́ tá a bá ń rí àríkọ́gbẹ́ nínú àwọn tó ṣẹlẹ̀ nínú àwọn tó ti lọ àwọn tí ó wúlò fún àwọn olùpayọ̀ ọlọ́run bá nìkan yóò jẹ́ wá sí fún àwọn olùpayọ̀ torí pé àwọn bàwọn ìṣòro ìtàn nàbí sọlá sọlá ń bá sọ̀rọ̀ ní Madina yìí ṣé gbogbo tọ́lẹ̀ mi sọ yìí sọ́jọ́ wọn gbogbo wọn gbà náà torí wọn ẹsẹ mọtàkì ṣùgbọ́n yóò jẹ ṣùgbọ́n nàkàlù ní fún wọn nàkàlù ní fún àríkọ́gbẹ́ ní fún wọn kéésì gbogbo ẹgbẹ́ àríyọ yóò kéésì gbogbo ẹni tó rí àríkọ́gbẹ́ ìní yóò gbà ìsìtì wọn sọ pé fàjà àlẹ́hà nàkàlà lìmọ̀ bẹ́yìn nàyàdẹ́yà wọ́n máa kọ̀lùfà ha eléyìí àlàwájú ìlú gbogbo èèyàn àrọ́fùlùfàkọ́ gbogbo èèyàn ni ó dẹ́nà káàlù fún ṣùgbọ́n wà mọ́ ìdọ̀tà gbèrò èèyàn lọ lé kéw àbó lọ lé ìwé àbó ń kọ́sẹ́ yóò sọ fún pé àwọn kan ti wá rí o wọn èyí kàwé wọn èyí kakéw wọn fìdí rẹmi wọn lẹ́kọ̀ọ́ wọn sójú pátákó sómi pé àdínrẹ tí ó sì tí ó sì ní gbọ́nà lónìí ẹ̀yìn olè láwọn ni o smart ó lè lórí olè ẹgbẹ́ rẹ̀ tí wọ́n mú tí wọ́n pa yóò ní post so ó rí kúrọ̀ ṣùgbọ́n kò kò sí kíni ìgbà mọ́wédọ̀ wà á dé so mọ́wédọ̀ máa ń wúlò fún láàrin àwọn olùpayọ̀ ọlọ́run ẹni pé nígbà tó bá sọ̀rọ̀ nípa fúra ọ̀hún náà ọlọ́run bá sọ̀rọ̀ tó ní sí pẹ̀lú nìkáyì nìkáyà fàákàdà ọlọ́run nìkáyà lẹ́nu ákìrọ́tì mú pẹ̀lú ìdíyàjẹ́ alákọ̀ọ́kọ́ àti ètò sọ̀rọ̀ ìpìnà fi ìdáníkà là ìbọ́rọ̀ so ẹni tí ó gbà wà sí bẹ̀ ọ̀rọ̀ so ọlọ́run Allah subhanahu wa ta'ala ní ọjà ń pa fa ọjà náà nàkẹ́lẹ́n lima bayna yadayha wa ma khalfaha an al-uqubati fiha tamkin li ghayri ó fi ṣe àríkọ́gbẹ́ fún wọn ó wá kù sọ́wọ́ rẹ pé ṣé ó ṣe kíni o ṣé wọn náà gbọ́ àbótọ̀ ìlànà àwọn ẹni ìparun yẹn lé nìkan tí àyà yìí lé nìkan tí ó ń túmọ̀ sí ní gbọ́mọ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run wọn lọ́kọ́ dé alẹ́ tó lẹ́rí àtàrà ọmọ ẹ̀kọ́ fi sábà ẹ ti mọ ìbúra abúra pé nípa ẹ máa àwọn tí wọ́n kọjá ẹnu ààlà nínú yín nípa ọjọ́ sátidé ọgọ́tọ́ náà wọn bá ní kí kẹ́ ẹ má ṣe gẹ́gẹ́ kẹ́ ẹ má fi ṣe alá kẹ́ ẹ̀yà sọ́tọ̀ ẹ̀yìn àlẹ́ kúmọ̀ ọ̀dọ́ yẹn ọlọ́run fún ìsìnkú gẹ́ kẹ́ ẹ mọ́tò jimá látà bẹ́ẹ̀ ọlọ́dọ̀ wò lọ́dọ̀ sátidé yẹn ọlọ́run kẹ́ ẹ má dẹ̀dẹ̀ kẹ́ ẹ má dẹ̀dẹ̀ kẹ́ ẹ má pa ẹja lọ́jọ́ náà ọlọ́run bá ní sùmáwọn yẹn kan nù wọn wọ́n ń gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ láti lọ́ọ́ máa pa ẹja lọ́nà wọn kọ́ni àdébùtù lẹ́dẹ̀ náà sọ́dọ̀ mi kọ́ni sọ́ọ̀tù nígbà tí kọjá ìlú àlàyé fàkúnnà láwùm kúnnù kí ló dátà fàṣíyìn àwọn ọlọ́run ọba a ẹ máa di ọ̀bọ ẹ di ọ̀bọ lẹ́ni tí ó di ẹni yẹpẹrẹ ẹni yẹ̀yẹ́ àwọn èèyàn sọ tàbẹ́ wá rí ọ̀bọ̀bọ̀ wá ní ọ̀bọ̀bọ̀ lọ ní fa jàǹdáhà nàkàlẹ́ ìmọ̀ àbẹ́rẹ́ yàdẹ́yà wà máa kọlùfàhà a sì sọ ìyàtà fi jẹ wọ́n yìí a sọ di àríkọ́gbọ́n fún gbogbo ẹni tó ń bẹ nítòsí ìlú yẹn àti gbogbo jíjìnà sílùú yẹn ó máa jẹ́ ẹ̀kọ́ fún wọn gbé ìṣẹ̀lẹ̀ báyìí mọ̀ ṣẹlẹ̀ àwọn báyìí mọ̀ di báyìí kó mọ̀ jẹ́ kò fún wọn mọ̀ ọ̀rẹ́ dọ̀tán lẹ́nu mọ̀ jàkì ó sì jẹ́ wá sí fún àwọn tí wọ́n bá jẹ́ olùpa ọlọ́run ọba táwọn ó lè lò ó láti mọ̀ sá fún ìyàpọ̀ ọlọ́run wọn ní gbójú lé wọn ò ní gba bẹ̀sẹ̀ lọ wọn sì ní gba ọ̀nà ẹ̀bùrú tá a pè ní kíni alhiyal wọn ní gba ọ̀nà ẹ̀bùrú sẹ́lọ̀ wọn náà pè ní hiyal rìbá gbogbo alamọ̀ bí dáa kí ẹ̀ wá máa wọ́n náà burú ọ̀dọ̀ ẹ̀ burú ó máa fi gba rìbá tó àti pé kíkàn wọgbọ́n ni kò jẹ́ níṣẹ́ tó ní tó má ti pè ní haram haram náà ni mọ́gbọ́n ẹ̀ burú mọ́ gbà á láti yàpọ̀ ọlọ́run ọba tó bá gba ọ̀nà ẹ̀ burú ọlọ́run bó bọ́ lò mo sì bá àwọn bàbá Israel mo sì bá wọn lò ọlọ́run sọ wọ́n di ọ̀bọ torí pé ọ̀bọ náà jọ èèyàn ó yẹ pé ọ̀bọ léèyàn kẹ mọ́bọ lóde ìyàwó bóyá ojú ò ní gbà yín tì so bẹ́ẹ̀ náà ni ẹ bá ń lọ sí híyàlì ẹ̀sẹ̀ náà ni híyàlì ẹ̀sẹ̀ náà ó yẹ nìsẹ̀ ẹ̀sẹ̀ náà ẹ má gbọ́nà ìgbòho ẹ̀rọ ìgbà bẹ̀sẹ̀ ẹ jẹ́ kí n fẹ́rẹ̀ parí ẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nu tí wọ́n wọ hijab ní sì dáàbò dẹ wọ̀ tẹ́ ẹ tó sáyẹ́nsáyẹ́nsì látòkè délẹ̀ ewu náà eléyìí náà híyàlì láti dàbárù jù náà ọ̀nà ẹ̀bùrú láti dàbárù jù náà ọtí sáwọn nìkan bùkẹ́ nísìnyí wọ́n lè gbé góòdì kan sí bí jọmọ mi gbogbo àwọn eléyìí náà lára ọ̀nà ẹ̀bùrú láti yapa àṣẹ ọlọ́run ọba gbogbo kálukú sọra ẹ̀rọ̀mí ọ̀dẹ̀ mẹ́nu ọkùnrin pẹ́pẹ́ òun náà fúlẹ̀ àná yóò máa gbọ̀nà ẹ̀bùrú wọ́n fẹ́ fárùgbẹ̀ fúlẹ̀ fẹ́ ká fárùgbẹ̀ lákòókò fárùgbẹ̀ so ewó lọ́nà ẹ̀bùrú yóò máa lọ gbẹ́sẹ̀ yóò máa gbẹ́ ṣe ọgbẹ́rún yóò máa gbẹ́rún bẹ̀rẹ̀ ṣe ọ̀nìyàn ní sóun fárùgbẹ̀ ọ̀nà ẹ̀bùrú láti gbàpa Allah subhanahu wa ta'ala ọlọ́run sí gbẹ̀rún ẹ̀bí gbàgbé ọ̀rọ̀ àfà wà yóò sí ìyá ní pé iná ń lè kọ̀dẹ̀ òun nàkọ́ àmọ́ yóò kọ̀dẹ̀ òun nàsì bíyà wọ́n ń sọ kí ni wọ́n wàlà àtàwọ̀ àlámúrọ̀ làkàn àwọn àárín láti wọ́n ti ẹ̀ lọ sí ẹ̀sẹ̀ gẹ́ ní gbangba state mi ìgbà tó sí kò fún wọn ju ọ̀nà ìlú tó ń gbà nínú àwọn ẹ̀rí táwọn bá fi sọ pé ìgbà ọ̀nà ìbúrú sẹ́lọ̀ ó le ju kéèyàn gba ojú ilé sẹ́lọ̀ lọ ó ní ọ̀rọ̀ àwọn mùnáfíkì àwọn mùnáfíkì yìí kọ́ dìwọ́n lọ́wọ́ wọ́n tí wọ́n ń gbọ́ ọlọ́run ọba àwọn mùnáfíkì yóò ń ṣe bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ pé ara mùsùlùmí ni wá àsúnà ni wá ó sì ń ṣe nǹkan míì so ọlọ́run ọba ní kí ni ìdájọ́ wọn láfi dárúkìlà asfáàlì nílẹ̀ náà ó smart níbi ẹ̀sẹ̀ náà so ọlọ́run dàbí pé èyàn lọ lọ tí sínú àgbè ó lọ tí sínú àgbè àbúrò tí sínú ike ẹ̀bà ẹni pé ọ̀nà ìbú nígbà sẹ́lọ̀ nígbà ànímọ̀ àwọn òkè júùsì ní segin ní ìlú òmù òyìnbó أسأل الله السلامة والعافية والسداد والتوفيق والثبات على الكتاب والسنة وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم صل على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم عملنا في أوطاننا اللهم عملنا في أوطاننا اللهم عملنا في أوطاننا اللهم يا حي يا قيوم برحمتك نستجيب أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا حي يا قيوم برحمتك نستجيب أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا قربة عين اللهم يا حي يا قيوم أصلح لنا علي وعلي والعمل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه adébẹ̀rẹ̀ náà náà so eh, i'm sorry assignment ó tó di ọ̀la ọ̀nà márùn-ún káwọn ìmọ̀gbà sí ilé àdúrà ní ayé tiwa practical way